الإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يؤت الحكمة فقد اوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أنا وراء وبالا نجلو أنت روي كياتي جفور فا أفا وابا ألفا وألشفا أسواجوا النبي ومحمد صلى الله عليه وسلم كيرو أن بنات وارا لبتا ìbẹ̀lọ́wọ́ ọba kó ṣàánú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa gbogbo àwa jẹ̀mọ́ àlọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lẹ́gbà ọlọ́mọsáfàánú èyí wa kó láyàtọ̀ kíá òní tó ń jẹ́ ọjọ́ kejìlá oṣù kejì oṣù sáfà fourteen forty four lẹ́yìn ìjọba náà Muhammad sallallahu alayhi wa sallam ó gba ẹlẹ́ẹ̀kejì nínú oṣù alábàárikà náà ni àkọlé ọkùnrin náà ẹ̀rọ ìmọ̀ wáyé lọ́dún ọlọ́run bá ìmọ̀ ṣe wàhálà kọ́lọ́ mi bà yọnu sí wa ọlọ́run bá ń bẹ mẹ́ta yọnu sí wa ọlọ́run bá tọ́lọ́ bá ti yọnu sí ìyàwó láì yẹn ti jẹ ọlọ́run bá ń bẹ mẹ́ta síjú àmẹ́rù wà mẹ́ta yọnu sí wa ọlọ́run bá tọ́lọ́ pé ìmọ̀ sún orí ìdọ̀rọ̀ ìmọ̀ gbìyànjú máa lọ kìlódò ìmọ̀ ronú láti wáyé lọ́wọ́ ọlọ́run bá òun náà ni kó gbogbo ọpẹ́ tí ọlọ́run bá ló ní ọpẹ́ àkọ́kọ́ àti ìbẹ̀rẹ̀ ọlọ́run ọba náà ni ó ń dáhùn ẹrú ẹ̀ tó dẹ̀ sí àwọn orin fún wa tí ò ní òǹkà òun náà ni a ti gbá bó ṣe tó bó ṣe yẹ lẹ́yìn ní àmọ́ jẹ́rìí bí kò sẹ́ni tàbí ọjọ́ sì fún àfọ́ náà ní kò sókò sóró gbogbo lẹ́yìn ní àmọ́ jẹ́rìí ká níbi wa Muhammad sallallahu alaihi wa sallam ẹrú ọlọ́run bá lóbi ṣe ọlọ́run bá lóbi ìkẹ́ ọlọ́run bá kọ́ bá lábí náà tàwọn ará rẹ̀ tàwọn sọ̀hábà àgbẹ̀rẹ̀ wọn bá ó sànú àwọn aláìpẹ̀lú àwọn òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa gbogbo àwọn àjẹmọ́ ẹ̀ lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lẹ́gbà ìbàdàn bá ìrànlọ́wọ́ bá ìjọkùnlá wa alámọ̀ àmì àti ìdòdì mẹ́rin rí dáa بلان نجا من سمت عند ربه نجا ó yí wa kó dájú alójú pé ẹni tí bá wáyà ní ọlọ́wọ́ tó kú wàhálà ti bá ṣe náà ní من تعلق بغير إخابة إذا ما يمن بلا ينولوبا تسنى وينولوبا إليه إخابة أصول بنتي ولم يغني عنه من الله شيئا بنت نيوا يقول إسلام فنيا كان قال سبحانه وتعالى في موكم الحكيم ọlọ́ọ̀bá tọ́ asọ̀rọ̀ nípa àwọn orin tó ṣe fún wa dáàbì máa fi wájọ lọ ọlọ́ọ̀bá ọlọ́run sọ pé ọ̀nà méjì ló ń là kalẹ̀ fún wa ọ̀nà wáyọ̀ lóhun àti ọ̀nà méjì lóhun ọlọ́mọdé àrígbìnrin ọlọ́ọ̀bá رجل لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد أيحسب أن لن يقدر عليه أحد يقول أهلكت مالا لبدا أيحسب أن لم يره أحد ألم نجعل له عينين na na e aiọ obi aa ụ a ye ea gbogbo tí wọ́n bí búra wà á ń ta ìlú ń bí ha bẹ̀rẹ̀ kó fi wọ Muhammad búra tí wọ́n tó máa fi bí nínú yìí ọ̀nà òfin Muhammad búra àbá máa fi kò sẹ́ni tó máa fi búra àti ìdílé yàtọ̀ àti Muhammad bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ọ̀nà mo fi wọ Muhammad búra wà á ń ta ìlú ń bí ha bẹ̀rẹ̀ wọ wàhálà ni wọ́n máa gbogbo bímọ bímọ mo fi búra àti gbogbo tí wọ́n bí gbogbo wọn náà ti ọlọ́run kí ló ń gbọ́ fọ́ kí ni ọ̀wà jẹ́ àbúrò kọ́tà mọ́ ọlọ́run ọ̀bọ̀n ní ilẹ̀ kàdàkàdà ìṣẹ́lẹ̀ fi kàbẹ̀ ọmọ ènìyàn ní ajá yóò ṣe wàhálà yóò ṣe wàhálà ló láyé láyé tó wáyé ẹ̀rẹ̀ ọ̀bà wa ń jọ kúmọ́ sọ́wọ́ yẹn pé àwọn ọmọ wa alákàlà ti wà pé kúmọ́jọ kúmọ́já wákà báyìí wákà wọn ẹ̀kọ́ wẹ́mbẹ̀ wọ́n ní ẹni tí ọ̀wọ́ náà yóò sì wàhálà àlùjánnà olúwa mi ọ̀fẹ́ kọ́ ni ẹni tí ó wà àlùjánnà náà ó sì wàhálà àlùjánnà olúwa mi ọ̀fẹ́ kọ́ ni bẹ́ẹ̀ alábìnrin àdáwàkà bẹ́ẹ̀ ó di yé wa àwọn tó jẹ wá ń gbọ́ náà wọ́n láti wọ́n tọ́ wọ́n jẹ tó wọ́n mú kẹ́kí wọ́n jẹ ẹran àgbẹ̀ ní wọ́n jẹrin ìyà wọ́n mú jẹ ọmọ ìlà zálì kò sí tó ní náà orúkúrú mọ̀ fi rìn bí ọ̀rọ̀ àjẹ̀lú ń jẹ́ ọ̀rọ̀ tó bá ní bí ọ̀rọ̀ ọ̀rọ̀ àjẹ̀lú ń jẹ́ bẹ́ẹ̀ ó ní ẹgbẹ́ jẹ́ pé ìgbà dáadáa ọlọ́run tó àfọ̀rọ̀ ìwọ ọlọ́ba ọlọ́run lakara halakuna ní ìdáná fi kábẹ̀ lọ́wọ́ ní mo búra sí òun ní dájúdájú wa dọ́mi ènìyàn sínú wàhálà ó máa hù ó gbà mí yẹ́ra àwọn ènìyàn tó sára ó máa sá lórí títí ó máa sá wàhálà kan òbí wọn ni kó máa gbá bọ́ọ̀lù lára kẹ̀mẹ́ yóò máa lọ yóò máa bọ̀ ó ní kẹ́lá yóò máa làágùn wàhálà kan wọn ń ṣe àwọn tó máa lọ pa tí wọ́n jó ọwọ́ bàbá sọ wánù ẹrú ọlọ́wọ́ bá kan tí wọ́n pè mí pé lọ chọ́ọ̀chì wọ́n lè gba ẹgbẹ́ afáàtì lọ chọ́ọ̀chì wọ́n ah, ti jó tí wọ́n ń jó ní ìjọlẹ́ lónà jó kọ́ wọ́n jó ma ní wọ́n ti wàhálà lọ́la tí kọ́lọ́ ọlọ́run tó lọ ọmọ rẹ̀ onígbà tó lọ inú wọn mọ̀ pé ah, àtúrí gbogbo agbáàmù fẹ́ẹ̀ mi ṣe ọwọ́ àwọn máa ń pàtẹ́wọ̀ ó ní wọ́n ti máa mi orí mi orí ọmọ lọ rẹ̀ ọwọ́ ọjọ́ kan tó òṣèlú báyìí orí wọn ló dọ̀ láàmú sí ní òsì mọ̀ tó òṣèlú yá ajá wọ́pọ̀ bẹ̀. kàkàràkàrà tó nà ní sẹ́nà fi kábẹ̀ ọlọ́run ní adọ́mọ ènìyàn sínú wàhálà yóò ṣe wàhálà ọlọ́run ọba àwọn dàtí wá sí wàhálà tó wá dáadáa lọ́ba ọlọ́run ọba sùhánà wọ̀tọ̀ ara ó ní ọmọ ènìyàn yìí dáadáa sínú wàhálà yìí àyà ó lè iná lè iná sọ́nà lè yẹ ti bọ̀ ó sì jọ́ra lọ́jú ẹ̀rọ á ó dábìlà ó kó fi tó ó ti tẹ́lá ó wà lọ pé kí ni ayé àtẹ́bù ó kó kọ̀ lágbára lónìí mọ́ àwọn sọ́múdá wa ni wọ́n ti rú ẹ̀ ọlọ́run rẹ̀ pẹ̀lú àtẹ́wò ọlọ́run kọ̀ wá rí أيحسب أن لم يرعوا أحد يقولون ألم نجعل له عينين ولم يقل عقل عقل ولسانه وشفتين أولا فمياها أتيت مثل من بوانا ملك وعديناه نجدين أوافنا بإما قلنا ينو الله بعد نحن بين الله بعد إذا ما قلنا قلنا قلنا قلنا قلنا قلنا قلنا قلنا قلنا قلنا قلنا قلنا لم نجعل له عينا أي الأحبة إن خير هذه الأمة خير ما ألقى في قلبي عبدي يقين بالله يرفق في قلوب رؤوس رواسها العارفين بالله والإيمان صالب بكفاة الله الحق لما يقول الإسلام àwọn tó jẹ́ àdínú àlékúnbà yìí mẹ́ra mùsùlùmí àwọn náà ni في قلبه ìmánu ìyàkí tọ́lọ́wọ́ fi ìmánu tó dájú tó fi gbé sínú gbára rẹ̀ nígbà fún ìmánu tó dájú ọlọ́ọ̀bà pẹ̀lú ìmánu tó dájú yíyó ọ̀rọ̀ amú gbẹ́gbẹ́ bọ́ máa máa gbé òsì tó máa wá jùlọ ọlọ́ọ̀bà yẹrọ kan tó fi polówó mi rò ó ti rọ̀ wá tó ráyè jókòó lu gbára tó fẹ́ jẹ̀rú lẹ̀ bí àwọn òkè ti máa ráyè jókòó lórí rẹ̀ fẹ́ẹ́ kò sí irú atẹ́gùn náà tó bẹ́ẹ̀ fẹ́ tó bẹ́ẹ̀ sí òkè kò lẹ̀ kò sí irú atẹ́gùn náà tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ sí òkè kò lẹ̀ bẹ́ẹ̀ náà ni ìmánu àwọn ẹni rẹ̀ kò sí wàhálà náà ní ti kọ́mọ̀ wọn lórí ilé yìí kúrò àtúbẹ̀ fún ọlọ́ọ̀bà ọlọ́ọ̀ Qur'an al-Karim wọ́n imán sọ́ọ́lì bíi kẹfẹ́ àti abdullahi ni abdi wọ́n á ní imán tó dé dodo ojú àti dodo pé kúrò àtúbọ̀ tó bẹ̀ wà nìkan táwọn mẹ́ta bá ní báyìí tó bá ní báyìí wá sí báyìí tó wú yẹn ló bá ti dábà tó nà mọ́ báyìí rẹ̀ lù hmm. kí ẹ̀ bá So you only go one to one أكثر من في الأرض يدلوك عن سبيل الله. وأنا بدي لا أقول بقى وقوم يا ولد آه وصل وصل يو لما تكسر ورابع عباد الله ولد لعبده يدفعه إلى إيثار مرضات ربه إلى رضا خلقه يوم عاتي يدفعه إلى التماس رضوان ربه يوم هو ينورابا نبوغا yóò gbé gbogbo lórí ìyọnu gbogbo ọmọ ènìyàn wọ̀tẹ̀síbi tọ́ àti ìhì àlàtọ́ àti àbíyì yóò máa tẹ̀lé àṣẹ tọ́lọ́ ọba onítẹ̀lé àṣẹ ti kíni ẹ̀rú rẹ̀ kankan arafuruwa akamarifa àwọn ẹ̀yàn mọ́lá ọba bó ti ẹ̀kú mọ́lá ọba tilka martabatu arifina billahi alladhina imtalahat qulubuhum bi nuri llah àti ìyẹn martaba àwọn arifina billahi بعارفني من إني عارفني يعني ابن قيم رحمه الله أو أنا يعني حتى معرفة من ملوبة وزيكين ملوبة تلك مرتبة العارفين بالله الذين انتهت قلوبهم بنور ذاتهم وهو خير البرية الذين قال فيهم تعالى ذوق إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه رضي الله عنه ورضوا عنه وردوا عنه يوم سنوصف وعلم يرسل ولا بعد ذلك لمن خشي ربه لنا وضمبر ولوبا ولا مكحول رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مكحول نطير في شرف القدس في علوم بعد يقول الله تعالى يا ابن عالم إذا ما نبي عالم قد أنعمت عليك نعمة لا توسوها مسيا نعما عظاما او لا مدفون يطول بكعفه لا توصوا عددها او الكعفه او يرتها او لا مدفون لا تتيكوا شكرها كم يوم تبادلوا قتلك لا تكرر لو بك لا لا بربا إن مما انعمت عليك في واجب بفوه نور ذات مستفونه المسقوم سوره على قليل أن جعلت لك عينين يتنظر بهما مفعول به mo fẹ́ ló méjì tó tó obìnrin náà bí ẹ bá wọ sí tẹ́ẹ̀mù tó gbé ẹ̀rí iṣẹ́ ìlú wọn pé ah ọlọ́wọ́ bàbá dúpẹ́ lọ́wọ́ rẹ̀ rọ́ra kan aláṣẹ eh, ojúlarí ọlọ́dà fún aláṣẹ fún ọlọ́wà wọn pàmílẹ̀ ojú ọ̀yàmá ní aláṣẹ ojú ọ̀yàmá ni ó ní àwọn ọlọ́gbọ̀n náà lọ́wọ́ ojú ọ̀yàmá yìí kí ló dé wọn lọ́dà lọ sí ilé náírà ẹ̀jẹ̀ ìṣàkóbá àwọn òwò wọn á ní ojúkọ kàkàrí ìsan márùn márùn ní kọ̀ọ̀kẹ́ ọ̀tọ̀ ní sátidé bí yàn ọ̀tọ̀ ní ìsàtí ó transfer rẹ̀ sínú ọpọlọ ọ̀tọ̀ ní ìsàtí ó ti mú yẹn sí ojú yẹn ọ̀tọ̀ ní ìsàtí ó máa pa ojú yẹn dé ìsàtí ó yẹ kọ́ yà kọ́ máa kọ́ máa sí ojú yẹn olówí ó láàárẹ̀ ìṣe ìṣe yẹn wọ́n bá òun tọ́jú ìṣe yẹn lọ́pàá sí òun fi òun òfin rẹ̀ àti àjọ ti ojú ẹ̀ bí ọ̀sẹ̀ méjì tí wọ́n tọ́jú ìṣe yẹn àwọn ọ̀sán náà bí kákàjà ju kákàjà nílẹ̀ ọlọ́mọ̀sán ẹwù ọwọ́ ojú fà وكان كل والله على البدع الله عينيه ولسانا لفلها وشفتين فاغني البل ولو يقول لوبا كان يوجع هاي في 1 مليون ريال ahani gbogbo ọgbà ahani gẹlẹgọta o gọtẹ ọlọ tó bá mo jẹun fún ọkọ fún ọ kọ máa wọláyé ọlọ́mọ ìjọra láìpọ̀ orí tọ́lọ̀ sí fún àmú àyà ọlọ́run ni bẹ́ẹ̀ ni wọ́n ń lọ́rọ̀ bí ayẹyẹ ìka ilẹ̀ máa alẹ́tùlẹ́k ojúmọ́ á fún ẹni mo tún fi gbẹ́gbẹ́ mi sí yìí máa wá fi ojú rẹ̀ wo tí mo sì ní halal fún ọ wà ń ra àyíká máa haramtọ́ alẹ́ka fa abẹ́k alẹ́hìmá gẹ̀gá ọ̀hùnmá tọ́mọtọ́mọ arí mo ti léwọ̀ yá fi yé yé àwọn àwọn ìgbẹ́gbẹ́ yẹn kò fi bò olùbójú ẹ̀ mọ́lẹ̀ síjú kó bẹ̀rẹ̀ ní apáàlú bọ́ adé ìsìn ẹlòmí ò ní sùn lálẹ́ omi ò lálẹ́ ìmọ̀ wo àwọn kan ọba mu àwọn tí ọba mu tí ò sí pè ọlọ́run ọba subhanahu wa ta'ala wọ́n ti àtúntò lákàlẹ̀ sáàdà ní mo tún fún ní ahán wọ́n ti àtúntò lákòláhó ìlànà Quran máa fi wáàzí máa fi ìgbìyànjú ọlọ́ọ̀bá ó máa kọ̀kọ́ púpọ̀ ó máa rìn kúrì ó máa tètè lè àlàmú náà zá ìlànà àti dúnìyà òun àfẹ́rẹ́ tó ń ga àfilọ́ọ̀rì ẹbí gbogbo orin òwe gbogbo orin lẹ́jọ́ gbogbo ẹ̀rọ aṣọ́rí àwọn tó ti ẹ̀wúlò náà gbogbo ẹ̀rọ aṣọ́rí lọ́pọ̀ àwọn aṣọ́rí ààrùn nílò gbogbo ẹ̀ lórí ìrẹ́gbẹ̀ oníwárí pé ahọ́n rẹ̀ rẹ̀ olùdókítọ́lọ́wọ́ bá mi fẹ́ ni tí wọ́n lẹ́sọ̀rọ̀ فامسك بما أمرتك وحللت لك ما صدمت ثم يمسي إن أرد عليك ما حرمت عليك سوى الوالي لك ثم فصمي حرام كما صد كما قال فأقلت عليها لسانك عافية والإتبيد وقال وجعلت لك فرجا نيل فرج وراك وقال لك ممنوع ضمى وجعلت لك سترا في عيافري قل فأصب بفجرك ما أعلنت لك ìhùtọ́ máa wọ̀ ihò fún ti ní aláàlùkù máa wọ ihò fún ihò kí jẹ́ gígan bá tẹ́lẹ̀ tí ọ ìní alada aláìka máa haram tó aláìkì tó bá pàdé mú bẹ bára ha aláìkì fitra yà bó yà bó Ya ìdìbò ya yà bìnà adam ìwọ mà náà bí adam ọ̀ ìní lẹ́kàlà ń dàgbẹ́rù sọ́ra fi ó tó bẹ̀ láti láti láti fi tán ìlú mi o ó tó bẹ̀ ó tó bẹ̀ láti láti lọ́wọ́ إنك لا تحمل صحتي وتسيء انتقامي ó tó bẹ́ẹ̀ wọ́n lè fi sáǹdì bínú mi ọlọ́ba à ọlọ́ba bínú sí wa ọlọ́ba ó tó bẹ́ẹ̀ la ilaha illallah bẹ́ẹ̀ ni mo fẹ́ gba jẹ́ ìyàrá ẹ̀kọ́ ìmọ̀ ààfin nínú àtàkì lọ́gbà ní tiwa بيت مما واتيد عائشة رضي الله عنها ونبلت أن رسول الله صلى الله عليه وسلم قال إذا يلبس من ثمت رضا الله بسخط الناس رضي الله عنه وأرضى عنه الناس الله أكبر إنما وعي المرابع وما أعرف بقى كلهم عزيز وقيت ما وعي المرابع كل ما وعي يمينه كل ما وعي المرابع فأمر الله عليه الله أبو الله أبو tí wọ́n bá yọ lójú wa kàwé yẹn láti àwọn ọjọ́ mìíràn wọ́n tó àmọ́ ìjọ oṣù tí àmọ́ fún àná rí àmọ́ fún báyìí lọ àmọ́ fún tọ́lọ́ lọ àmọ́ fún bá àwọn náà tí ò bá náà sì ní láàkà ìbúbọ̀ wọ́n ní ẹnu ayé ti kàn fún adégún ó fi pé adéògùn ó bí yé wa bẹ́ẹ̀ wá kí ni mọ̀mọ́ wọ̀ dúró ó ní wọ́n mọ́ ni tọ́mọ́sá rí jáde náà ti fi sáàkì lọ ìlọ́pẹ́ wọn wáyọ̀ náà àwọn èèyàn kọ́ وباك إن قالوا باصفوا لا إله إلا الله سخط الله عليه وحقت عليه النحو الله قد مشي رب àwọn èèyàn tó wá ń yẹnu lọ ọmọ ọdọ olórí àmọkọ lórí lórí àbí bá يقول لا عباد الله أيها المسلمون وابتلوا قلوبكم باليقين الصادق والإيمان بالله وعلقوا وعلقوا بالله قلوبكم وأعمال به دون من سواه. إما يرون الإسلام ìyá ọmọ wáyà ní ọlọ́wọ́ bá kọ́mọ wáyà ya ọlọ́wọ́ kaza kúrò báwo yẹn bínú káàtà mọ̀ wáyà ní ọlọ́wọ́ bá ó di wà pọ̀ láì àkìmọ̀tò wọ́n fi ẹ̀dá ó di wọ́n ra àkìmọ̀ tó ní mú sẹ́kì àkìmọ̀tò ولو با مسا فلسة وادي ولو با ألم ترى ما يحدث في هذه الدولة يا ويا ولو با يبقى بيسنا لوري كاكاو بيسنا لوري داو داو داو أي táwọn ọ̀gá ìsìláàmù àwọn tó ń ṣe mùsùlùmí tó ń pariwo wọn ò fi bò tó bá lùsùlùmí wọn fi máa sọ̀rọ̀ yẹn mẹ́sẹ̀ mẹ́sẹ̀ mẹ́sọ̀rọ̀ ẹ̀sìn ìbára ẹ̀ máa sọ̀rọ̀ ọ̀sìn àdá káwọn lọ́wọ́ ọ̀sìn àdá ń bò ẹ máa sọ̀rọ̀ ọ̀sìn àdá ẹ̀ tí àwọn ẹ̀nẹ́bí ọlọ́ọ̀ni ọ̀sìn àdá àwọn anábì ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala àwọn ni wọ́n ti síyáda ọdún yẹn anábì Muhammad sallallahu ó ní káàlà bá ní Israel tẹ̀sọ́sọ́ umul anbiya àwọn ọ̀rẹ́kọ̀lù ah, àwọn bá ní Israel àwọn tó ń ti síyáda ẹ̀ gbólóhùn yẹn gbólóhùn lágbáwá ni tẹ̀sọ́sọ́ àwọn tó máa ń darí wọn àwọn tó máa ń darí ètò wọn làwọn anábì ọlọ́wọ́ bá wọ́n ti kẹba lọ àbí mi ò dé láti bá lọ àwọn iṣẹ́ àrẹ́bí ọlọ́wọ́ tá a bá wá rí mùsùlùmí dáadáa mùsùlùmí jẹ fún jẹ dáa àti ìdíbẹ ó wà mẹ bí ọba sọ̀rọ̀ fún islam kò ní pa kó bá islam ọdún wẹẹni kò kàn wá wọn àwọn aláìgbà kan yẹ mẹsẹ tíátà àbà àbà ọdún ọdún kan náà ti jíra wo ó ti yé wa ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ó dà fúnra yìí ọlọ́wọ́ ọba ń bẹ̀ wá ń tuntun ọlọ́wọ́ ọba kó kálukú amúra eléyìí ni ọ̀rọ̀ títí náà bí sẹ́yìn ìlàkadì ó dùn nígbà wá rọ́dí ọlọ́wọ́ àǹgó àdìsí mọ̀rọ̀fọ́ àǹgó وني النبي صلى الله عليه وسلم قال إن من ضعف الإيمان منه إنه بين الإيمان الله اليقين أن ترضى الناس بسخط الله نعم كما ويوم وين بلغ كيدينه وأن تحمدهم على ما على رزق الله كما باع فلو في لبجا دبي أرض تلو بسيفه وأن تذمهم على من لم يؤتيك ẹ̀kọ́ máa bínú pé a ah, kí ló ah, ah, fi ìkìrámù fún bẹ́ẹ̀ wọn mẹ́rin àgbà ìnà rẹ̀dọ̀lá ìlà yòdìrú kò ẹ̀rì sún náà rẹ̀ àdùkì ọlọ́wọ́ bá yọ̀nà ọlọ́wọ́ bá kó mi kókòrò rẹ̀ lẹ́yìn náà ìbínú ẹni bá bíbí kọ́ ọmọ tààlù ìbùkún tó bẹ́ẹ̀ wọ́n lọ́wọ́ kárí ẹ̀rùkárì wọ́n lọ́wọ́ gádìbà dáàbì bọ́ọ̀lù wọ́n lọ́wọ́ ankara munkero ó tó bẹ́ẹ̀ kọ̀tàkàbà kọ́tàbà abubakar sidik radiyallahu anhu wọ́kàl sẹ́yìn abubakar sidik ṣe kó mọ́ lọ pé amma ta'lamun kò yé yín annakum taquduna sarahu bẹ́ẹ̀ ti lọ láàárọ̀ tẹ́ lọ lọ́rẹ̀ ní adẹ́nu ma'alum fásitì kọjọ́ lọ́lọ́lọ́ ó ti wà màtúwọ̀ ní ó ti wà gbọ́n ti kọ́lẹ̀ ó ti wà kó kálukú wa lu àsìkò dáadáa ni lọ́fàá tí Umar bin Abdulaziz rahimahullah ní wọ́n pé inna al-layla wan-nahara ya'malani fika fa'mal fihima inna al-layla wan-nahara ya'malani fika àti owó àtọ̀sán òdó mo dúró oríṣiríṣi rẹ̀ ó ti mú tó bá ilé ìbò wa ẹgbẹ́ káì ẹgbẹ́ bá ṣubú sí ìbò ẹ̀sọ́wọ́ tó kò sí ìtọ́ ń jẹ́ present tense ìtọ́ wà láàrin ìfínú gbáàdì draft tense àti ìfínú mọ̀dáàrí present continuous tense pé present tense ara kò sí ìgbà ń jẹ́ bẹ́ẹ̀ ọba akọ́sí tó bá ìjọ òmùfù náà ìnàlẹ́ ìlàwọ̀ náà rí àmàlà ní ìkà àtòrú àtọ̀fẹ́ wọ́n ń ṣe lára fún àmàlù fi èyí máa wọ́n náà ṣe mẹ́ tó bá ṣe mẹ́ wọ́n jẹ ìyá ṣe dáadáa mẹ́rẹ̀ lọ́tẹ̀ náà lò dáríkà wà lọ́wọ́ àtọ́lọ́pẹ́yà sínú ọmọ abúlé bọ́kà lọ pé wà ní ajal wà húwà sí amadilá ẹtí bá lè fi wà fún ọmọ pé ṣé ẹtọ́ lọ́wọ́ ló ń ṣe adàbọ̀jẹ̀ lọ fàlẹ̀ yẹn fàl ẹgbẹ́ wà láti tẹ̀lé ẹnu bẹ́ẹ̀ ká ìlà bìlá à sínú ọbọ̀kà ọ̀gẹ̀ ńlá ó ní ẹtí wà lórí ṣe ẹtọ́ lọ́wọ́ bá ṣe o àti kẹ ẹgbẹ́ lọ́wọ́ bá kọ́lọ́ bìkẹ́ rí ṣe lá hàwùlà wàlà quwwata illa billah ó ní ẹgbẹ́ ẹ̀wù ti bá rí ẹ̀wù ọ̀wọ́ ìrù táǹkì tí olùkùnrin máa ń pè àdébí ni ẹ máa wí lórí ìpèrú wí tó bá débi hayya ala sala ẹ wá kírun àtọ́bí la hawla wala quwwata illa billah torí àti lọ́lẹ̀ kírun yẹn gan wọ́n gbọ́ tó bẹ́ẹ̀ ọlọ́run ni ó gbọ́ ẹ̀ níyànjú ọlọ́run bá musa àjẹ́ ìgbẹ́dá ọlọ́ba hayya ala sala ẹ wá ó tó bẹ́ẹ̀ láti rẹ̀ sórí rẹ̀ في قول لا يراد به وجه الله ní gbogbo ọ̀rọ̀ tí èèyàn sọ kí o bá fi wájú ojú rí ọlọ́ọ̀bà kò sí orí mẹ́ wọ́lá àkáyẹ́rá fi máa ń la yóò fi fi sabilillah kò sí orí lára dúkìá ní ẹ̀kújọ tí ọmọ ẹ̀ náà fọlọ́ ọba wọ́lá àkáyẹ́rá fi máa ń yàká fún yomi yẹ́rẹ́dàbò jáhàlówó jáhàlówó ẹ̀nà ẹni àyùmọ̀kẹ́ bá borí ìfaradà rẹ̀ kò tó wọ́lá àkáyẹ́rá fi máa ń yàká fún mi láyé ìrọ̀ ohun tó láì ẹbá ń páyà pé àwọn èèyàn sọ mí lẹ́nu wọ́n sọ mí lẹ́nu gba wọ́n sọ àà ah, kò só láàrin Imam Tabrani rahimahullah ó gbà mí sí wa ọlọ́ọ̀ba dáhùn àti kankan ìgbà bí ọ̀dọ̀ ọlọ́ọ̀ba eléyìí díẹ̀ ló kó tó bá àtòjú ìdí àkókò tó dé dé bí